tẹ́mítì ti gbogbo ẹ̀ gbọ́ wírí lọ́dẹ̀ yìí ó di ní tí wọ́n ń kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí wọn lọ́wọ́ wọ́n ń sọ wọn lọ́gọ̀ eléyìí tó lẹ́kọ̀ọ́ fẹ́ni tí ó bá máa ti ń ṣe pé a àṣebí kìí ṣebí téèyàn máa lé nílé báwọn èèyàn ṣe ń lé o Allah subhanahu wa ta'ala ló fi pé àkíyèsí wa wabtagi fima ataka Allah daral akhirah gbogbo ntí ọlọ́run ọba bá fún ọ fi lé fi pè bùbù fi kọ́tọ̀ hùn kí ni túmọ̀ rẹ̀ ló bọ́lọ́hún ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tọ́jà wípé ọ̀wẹ̀ ọ̀yàn kankan torí bá a ṣe rí ó ṣe jẹ́ pé àwọn kan wọ́n ń dì wọ́n ní pàǹpá bí wọ́n ṣe kú ń tán yìí náà sára àwọn kan gbogbo ibi téèyàn dé ni wọ́n dé lórílẹ̀‐èdè wọ́n ń dẹ̀ rìn fanda. títí sísìn wọn tíbi tí máa ti ń tò wípé repo àwọn náà ó tò àwọn sọ pé rárá àwa yọ̀ǹda ẹ mọ́tò alẹ́ ayé bínú àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ sì àwọn ma kó o ti kú o mẹ́ o ti jìnnà ti kú wọn ò ti kú o mẹ́ hajj kan ní nǹkan bíi. bíi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn àwa ní Jẹ́dà ọ̀gá ológun ni ó wá sí hajj ó ṣe mọ̀ yí pé ọ̀gá ológun rẹ̀ ò dọ́hùn ó wá fẹ́ kọ́ wájú fẹ́ gba wájú àwọn tí wọ́n wá láti kó àwọn ọmọ ẹ̀kọ́ ní wọ́n sọ pé àbẹ́lẹ̀ èrò pé Nàìjíríà làwà ni wọ́n kọ́kọ́ gbá wọ́n gbá gíláàsì tí ń bẹ lójú rẹ̀ àwòrán eh, ń fi ń wòran wọ́n kọ́kọ́ gbá dànù náà bọ́n ṣe kíní pàǹpánu kí lélẹ́yìí fẹ́ ṣe nítorí gbàálẹ̀ ní pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ọmọ ogun tí wọ́n bá wá àwọn ní àwọn pé à tí wọ́n bá ṣe ọ̀gá àwọn báyìí kò ní rọrùn fáwọn táwọn bá dé Nàìjíríà kò ní rọrùn fún àwọn àwọn wá tò nítò ológun ni wọ́n á fẹ́ǹsì ẹ̀ torí wípé kí ọwọ́ ọ̀yà má bàa tẹ ọ̀gá àwọn láyé ń bínú àti kò ń bí. láyé ń bínú tá a ti kó ń bí kí ló láwọn bá wí ó ní inna ladayna ankala wa jahima wa ta'ama dha ghussati wa azaban alima ẹ̀wọ̀n oríṣiríṣi tá a fi déyàn tí ò lè bọ́ ń bẹ̀ tí ò ní lè sin kankan ìbẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba àti oúnjẹ tá a fún yàn jẹ tí ò ní ṣe é gbé mi tí ò dẹ̀ sí ní ṣe é pọ̀ àti ìyẹlẹ́tẹ̀ ẹ̀gún oníbẹ̀láwọ̀ àwọ̀ ọlọ́run ba, oríṣiríṣi mọ́rìírí ìyà tọ́gbọ́lò ò lè gbé níbẹ̀láwọ̀ àwọ̀ ọlọ́run ba. a jọ wà ní ẹnu mọ́sítìrì níjọ kan àmọ́ bí ìra bó ṣe gbàdé tí ọmọ ẹ̀yà ọ̀kan náà ọmọ ẹ̀yà lọ́ba kó sí nínú etí subhanallah láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n bá ní kó jáde láyé ń bí ọ̀fẹ́ bẹ́ta fún bó ṣe ìkúkú báyìí ní fi ń gba agbárí mọ wà ń bẹ lókè wa lọ́hùn tó bá fún ẹ lóògùn sóòsì ọrí ni wọn kọ bí ọlẹ́rì sóòsì ọrí ó lò ó n tó ṣẹlẹ̀ sí un ó ṣe mí rí a sùn ní lóru pẹ̀lú ìyàwó mo bá rí nǹkan tí kò sí mi nínú etí subhanallah ọ̀tẹ̀yìn òyìn ní tọ́lọ́ rẹ̀ fún gbogbo ara kí gbogbo ara ìwọ ara kọ́ máa rìn yàn kọ́ máa mọ̀ bí ó ṣe ṣe wọ́n á wò pé kílè lé mo bá mẹ́nu létà wíwáàtì ni mo ń ṣe ń kà ni mo ń lọ mo ń ṣe ń kà ni mo ń lọ ọkàn mi wá lọ wípé ah, tíra kan bẹ tí mo máa ń gbé sísọ rí sùn first aid mo bá ṣe péré tí nǹkan bá kó sí ẹ̀ létí bó lè yín ó ṣe ṣe ọba ni omi tó lọ́wọ́ọ́rọ́ kéèyàn kàn sí téèyàn bá kàn sí tó bá jẹ́ pé nǹkan yẹn yìí ń ṣẹ̀ mí omi yẹn ó dì mọ́ bẹ́ẹ̀ yóò kú tí ó bá ṣẹ̀ mí omi yẹn téèyàn bá ti kàn sétí kéèyàn ró sí kéèyàn tẹ òtí sílẹ̀ padà báyìí omi yẹn ó wàá tì jáde mọ́nítọ́ bisimilá ọkàn sílẹ̀ àkọ́kọ́ ọkàn sílẹ̀ kejì ọkàn sílẹ̀ kẹta. bari tiki ni onjari bo foro ara wa bale ko juba na lo o me de ni o juba na lo tori ipele ti se miri ngba to ma ya wa ngbai ori ni okuku mo ba ni ja ozo mi gbona mo omi o ni a baba ya ma bi nsense mo ni mo ma bi nsense o o ti seminary kọdà bá ń bomi wá mo bá rọ sí ṣe báyìí mo ń ṣe báyìí ṣe báyìí nígbà tí fi ṣe lẹ́ẹ̀kẹta èèrà bá jáde ó ti kú kò jù bá náà ẹni tó bá ṣẹlẹ̀ kọ́ wá fi ru ẹ̀fọn tó kó sínú àmúrúzù nínú kó tó wọnú ọpọlọ rẹ yóò yí ọ wọlọ. Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ sí bíntín ó nílò oníláwọ́ lóríṣiríṣi tó yẹ pé ah ò ní kú ò dẹ̀ níyè jẹ́ pé nítorí pàtàkì fẹ́dà gbogbo ń tí ipò tó bá wà lò ó láti fi tẹ̀lé òfin àṣẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala láti fi wáyọ̀ nù rẹ̀ má sọ pé ó kéré lójíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé èèyàn nà á sílẹ̀ méjì yọ̀ọ́ lọ́ọ́ lájẹ ní ẹ̀ńtọ́ ná ẹgbẹ̀rún lọ látara kíni sórí sílẹ̀ méjì tó yọm oúnjẹ tí ó dì tó yọ nínú gbèsè ayé rẹ̀ kìí kékeré tó sacrifice ṣùgbọ́n ẹni tó yọ ẹgbẹ̀rún ó lè jẹ́ pé àìmọye rọgọ́rọgọ́ ló ní kọ̀mọ̀pọ̀ ń yọ nǹkan kan lẹ́mọ̀ pé yóò mú ní káká lára lọ́nà máa fi sọ pé lẹ́ntẹ́nà lẹ́lẹ́bẹ̀rọ hátà tó ń fẹ́ kó mímọ́ tó ṣubú tí ń wù yín tó mú ẹ lọ́kàn gangan pé ah kíní ìbọn wa ni hmm, òfìsì tọ́lọ́hún òfìsì tọ́lọ́hún eléyìí nǹkan ah ìṣe dáadáa nù torí tí àbá máa ná nínú tí ó wù wá tó mú a lọ́kàn táwọn agbára ntẹ̀yàn fi lo agbára tí ì fi bọ́ láéláé ò ní síbẹ̀ ṣùgbọ́n bí ìbọn wà ń bẹ̀ náà ni ò ní wípé kí ẹ̀ ṣe déédéé pẹ̀lú rẹ̀. ó wà níjọba ẹ̀tọ́ àwọn aráàlú ó gbé fún wọn ó lò ó ọ̀nà yẹn jú ilé ẹ̀kọ́ ń lọ gerege gbogbo ẹ̀yìn jú ọwọ́ akó ń bẹ̀ ọfẹ́ ọfẹ́ yingi níbi bó ṣe fi sí kí lọ́wọ́ ni á lágbájá ni a tún pè wá àti rí bó ṣe ṣe rí wọ́n máa pariwo rẹ̀ ni á ìbàjẹ́ láyé lágbájá bí wọ́n ṣe mọ́ kó o sí ń bẹ̀ mọ́ but ìwọ náà lóyìn lóyìn ṣe adìlù ìṣe déédéé ntí máa kó bá ayàn allah subhanahu wa ta'ala sọ yìí pé wabtagi fima ataka allah dara al-akhirah gbogbo ntọ́ bá ní fi wọ́n ẹlòmíràn lè má jẹ pé ó wà nǹkó ó lè jẹ owó lónìí ó lè jẹ yìí ni ó lè jẹ mà ní iná iná láti fi wójú rẹ ọlọ́wọ́n ọba ó pàtàkì ó pàtàkì àwa ma gbogbo nǹkan bó o la ṣèṣe tá a fi rí ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ á mú lò tí nira bá bá a lórí rẹ̀ á mú sòrò. issues mẹ́rin yẹn a gbọ́dọ̀ yanjú rẹ̀ at any point in time. ó pàtàkì ètò ajé ìmọ̀ òpó mẹ́ta ló kóró tọ́jà yìí pé tí a bá yanjú rẹ̀ èèyàn ṣe rí nǹkan kan ṣe ìmọ̀ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala ìmọ̀ ẹ̀sìn gbogbo nǹkan tá a bá ṣe tá a bá fẹ́ dáwọ́lé kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ torí ti ẹ̀sìn níta ń pè lẹ́sìn ni wípé kí o mọ̀ wípé ọlọ́run ní right nínú gbogbo ohun tó o bá dáwọ́lé gbogbo ohun tó o bá fẹ́ ṣe gbogbo ohun tó fẹ́ ṣe gbogbo ohun tó ń rò tó bá fẹ́ di wípé o ti fẹ́ ṣì kò tètè pẹ́ra rẹ padà jẹ́ pé gbogbo gbà a máa ń fi sọ̀rọ̀ ká mọ̀ pé Allah subhanahu wa ta'ala wa ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí àlà àràṣì rẹ̀ bó ṣe wá lékè ọ̀la ìmọ̀ rẹ̀ kárí gbogbo ẹ̀dá ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ ọdẹ rí ń tàn ṣe. tá a bá ti jẹ́ kí lè wo lẹ̀ nínú ọkàn wa tí ọkàn wa bá fẹ́ ṣì tó fẹ́ rìn ìrìn àárè kó nínú tí ọba adẹ́dà ń fẹ́ àpẹẹrẹ wa padà sọkọlọ sọkọlọ sọkọlọ bẹ́ẹ̀ náà ni tí ọ̀rọ̀ wa bá fẹ́ kọjá àlà tàbí ṣe sí wa tí ọba fẹ́ yẹn jù eléyìí ní máa jẹ́ kéèyàn dúró déédéé eléyìí ní máa jẹ́ kí ọba adẹ́dà Allah subhanahu wa kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ àmú àpèjúkè kan ẹni rẹ kan nínú àwọn olórí tó kọjá lọ nínú àwọn sọlọfù sọlẹ wọn fẹẹ jáde láàyè àwọn èèyàn lọ kí torí pé ọrẹ wà níbi tí ń tí ń bọ kàkà kù wọn sọ dáadáa nípa rẹ ò ṣe báyìí ò ṣe báyìí ò ṣe báyìí ò ṣe báyìí. sayyidina abdullahi ibn umar ọ̀daràn ánìwò ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ánìwò má ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí pépè sọ̀rọ̀ inú rẹ̀ ò dùn ọwọ́ àní yaba abdulrahman ọ̀ sọ̀rọ̀ oníbẹ̀ẹ́ni ó ní wọn lò ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ah, kí lọ́ba ṣe ná ṣe bí iṣẹ́ tí wọ́n gbé fún ọ pé kò ṣe ni ètí wọn ò tí mọ̀ ní pé àárín ìwọ àtọ́lọ́hún ọba bó o lò ṣe yẹn jù rẹ̀ sí èyàn pàtàkì gbogbo àwọn tó ń ṣe tí ọ wá tí ṣe láti fi wójú rí ọlọ́hún ọba ni àbí tó wù ọ kàn ṣe torí kí wọ́n fi pariwo rẹ̀ torí gbogbo ohun tí èèyàn bá ṣe tí ò ṣe láti fi wojú rí ọba adẹ́ta Allah subhanahu wa ta'ala kò ní jèrè ayé ni rọrẹ ọmọ ọ pàtàkì ní gbogbo wa agbọ́dọ̀ mọ ọba adẹ́ta Allah subhanahu wa ta'ala àwọn sifaati rẹ̀ tá a gbọ́dọ̀ fi júwe kankan àtàwọn kọ rẹ̀ tọrẹ wa ipò tó wà nínú gbogbo nǹkan agbọ́dọ̀ fi الله سبحانه وتعالى ta'ala sọ الناس ya ayyuhan nasu duriba أيام fastami'u lahu ẹ̀yọ́ mẹ́ ẹ̀dẹ́ nìyẹn ọlọ́run ọba ń ṣe àkàrò ń fi àpèjúwe lọ́lẹ̀ ẹ̀ tẹ́tí sàpèjúwe ọlọ́run ọba. innal ladhina tad'una min dunillah lan yakhluqu dhubaba walaw ijtama'u lahu. àwọn tẹ́ ń ké pè tàbí tẹ́ ń gbára tì tàbí tẹ́ ń bẹ̀rù yàtọ̀ sí ọba adẹ́dà wọn ò lè dá èsì dá tí gbogbo wọn bá péjọ pọ̀ fáwọn dá èsì. oníwàyí yaslubuhum dhubabu shay'an la yastanqidhuhu minhu kì í sẹ́yìn òníkan tí èsì bá gba nǹkan lọ́wọ́ wọn wọn ò lè gbà padà lọ́wọ́ èsì. da'ufa at-talib wal-matlub ẹni tí ń wá ni ń tí wọn ò gbé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala inna allah qawiyyun aziz òun ọba adẹ́dá ọ̀ dájúdájú òun lágbára lórí gbogbo nǹkan aziz òun dẹ́ bàbàrà òun nìkan là á sá fún bínú rẹ̀ ìyọnu rẹ̀ nìkan là á máa lé tí nǹkan fi yẹn ju nínú ọ̀rọ̀ ẹ̀dá ó fi jẹ́ pé èèyàn lè máa kírun kó máa gba àwẹ̀ kó máa yọ zaka kó lọ sí hajj kí gbogbo ẹ̀ mọ̀ wúlò látara pé kíni ó fi iṣó kínkínní ó fi bàdí jẹ́ wàhálà dé kàràkọ́ sáàdì ọlọ́run ọba ó tójú bọ ibi tí ó yẹ kó tójú bọ. ọ̀nwá nǹkan kàràkọ́ sáàdì ọlọ́run ọba kó kékeré ọlọ́run ọba kọ́ wá sí ọgbà bòmí lọ látara bẹ́ẹ̀ kí ni sọ̀hún irun rẹ̀ á ti kí fún ṣùgbọ́n kò ní agbára lórí ilé kò lágbára rẹ̀ ọ̀ka ilé èyí tí ètò ẹ̀ka fún àti fún un kò wúlò ìwọ̀n òwúlò àwọ̀ òwúlò ni torí pé kí ni ìgbára lọ́lọ́run ọba gan kí wàhálà dé ká lọ́nà ẹ̀sìn ni ó pàtàkì torí pé tá a bá gbára lé nígbà ìwàhálà bá dé kófòrò ni ìṣàbọ̀sọ́nà wà ní àwọn aràn lọ́wọ́ àṣádi òṣìṣẹ́ náà sọ́sọ́ fẹ́yìí dà sí àǹtà fasta'in billah tó ń bá ń fẹ́ wárà lọ ìrànwọ́ lọ́wọ́ nǹkan wá torí pé kí ni tí gbogbo ẹ̀dá bá péjọpọ̀ ipá wọn ràn ọ́ lọ́wọ́ lórí ntọ́lọ́wọ́n ọba òsìtán láti fún ọ wọn kàn tara rẹ ni. ntọ́lọ́wọ́n bá bá dẹ̀ ti sọ pé tiẹ̀ ni tí gbogbo ẹ̀dá bá ní à kò ní tiẹ̀ ọ lọ́wọ́ wọ́n ṣeré ni. ìgbìn ètè tí wọ́n ń dá pé kọ́ mọ́ fi tiẹ̀ ọ lọ́wọ́ yóò tó ọ̀wá máa jẹ́ kó yá láti fi tiẹ̀ ọ lọ́wọ́ ni. Allah subhanahu wa ta'ala ni ó ń ṣe ló fi jẹ́ yí pé òun nìkan ni ẹ bẹ̀rù òun nìkan ni kẹ́ ẹ juwọ́ jùsẹ̀ fún ìjuwọ́ jùsẹ̀ fún ó ní Islam òun ni gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe kájẹ́ kọ́ máa rinlẹ̀ ní gbogbo gbà téèyàn ò bá ti sí nínú ọ̀rọ̀ ẹ̀dá tí ń bá ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zaka tí ń lọ ájì kò ní wúlò fún ọ pàtàkì obìnrin ni wọ́n fi ìgbàgbọ́ rè ti darúgbó ó ti wọ́ bíi seventy ó wá ní stroke kò lè gbọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ ìnira ìwà pọ̀ ó wá ní ya Allah mo mọ̀ pé ọwọ́ rẹ̀ ní gbogbo agbára wa tọ́ ọ bá lè kó mi yọ èmi ara rẹ̀ dẹ̀ ìyàwó dẹ̀ dìde. pé kí n lè kó ọ yọ ọba alákòóyọ lónìí tó bá jẹ́ pé ah n ti ń ṣe mí ó wá lágbára jù pé kó kó mi yọ nídìí rẹ̀ lọ ah gbẹ̀mí mi má jẹ́ ni má jẹ́ nira yìí ó fọwọ́ ba ìgbàgbọ́ mi ara rẹ̀ bẹ́ẹ̀ kí ló ṣe tawassul bi sifati Allah subhanahu wa ta'ala pé òun ni ó ní kápá lórí gbogbo nǹkan la hawla wala quwwata illa bi subhanahu à ń wí lẹ́nu à ń gbọ́ ṣùgbọ́n àròrí lé lórí àmọ́ bó ṣe tóbi tó ló fi jẹ́ pé la ilaha illallah àwọn kèfèrí àkọ́kọ́ kí ló fa gbogbo àwọn ogun tó ṣẹlẹ̀ gbólóhùn tí wọ́n ní kí wọ́n wí nù àràrà àwọn òwe gbogbo àwọn ogun torí pé kí ni wọ́n mà túmọ̀ rẹ̀ pé rárá ọ gba gbogbo wọn àwọn àwọn tí ń bẹ lọ́kàn rẹ ìròrí rẹ sọ̀rọ̀ sí àtìṣe sí ọ pati ọ wà á fi tẹ̀lé ti ọba adẹ́dà gẹ́gẹ́ lọ́wọ́n bá ṣe fẹ́ràn jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní tí wọ́n ṣe àyà kókó kò nàkílé lórí pé rárá àní da èyí tá a jogún bá àní dànù káwá gba tuntun lọ́wọ́ rẹ̀ tó fọ wàhálà ní ìsìnkọ àìmọ ìgbàlá ń sọ ṣáà mọ̀túmọ̀ rẹ̀ ṣáà mú ti ó dálé lórí sàmúlò là àmúlò ló fi jẹ́ pé kò lápá kò lápá nínú àwùjọ ibi tá a wà ó pàtàkì ní gbogbo ìgbà ká máa rán ara wa létí eléyìí eléyìí tó bá ṣe pé èèyàn bá fẹ́ jákùn yóò máa fà yàn pọ̀ sọ padà ọjọ́ kọ ni ọjọ́ ìyàwó ọjọ́ ọjọ́ lórí ni ọjọ́ gbogbo. eléyìí ni wọ́n máa pè yàn padà ọjọ́ àfáàní ọjọ́ ọmọ akéwọ́n kí wọ́n máa pè é padà pé rárá bó ṣe kó rí ni ojú ọ̀nà ni ìgbẹ́rẹ́ ntọ́ba ti yapa sí yẹn a ó fi jẹ́ pé gbogbo àwọn ẹni síwájú wọ́n máa ẹ má ṣàì jẹ́ kí ẹ̀sìn yìí ọ wà ní kangakanga bó ṣe wà tẹ́lẹ̀ o tí ọba ti rí bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́ nǹkan mi bọ̀ kò ní í rí bó ṣe yẹ kó rí fún yín ìtumọ̀ dáwà sàlàfíà bó ṣe rí nípìlẹ̀ níròrè ní sọ̀rọ̀ sí lẹ́sìn níṣe sí níṣẹ́ ní gbogbo nǹkan ká ṣe gbìyànjú kí ìṣesí wa jọ tiwọn àpọ́nlé ẹ̀yẹ iyì àgbéga tí Allah subhanahu wa ta'ala tó fún àwọn ẹni ìṣíwájú yìí kó lè bá fáwọn náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọ̀dẹ̀ sọ ó ní ń tó ọ padà bọ̀ ní bó ṣe rí nípìlẹ̀. débi wípé nígbà tí àwọn ọmọ ogun àìnígbàgbọ́ àti tìgbàgbọ́ tí wọ́n bá kojú táwọn ọmọ ogun gbàgbọ́ àwọn ọmọ ogun mùsùlùmí tí wọ́n bá kojú àwọn ọmọ ogun kùfàrù táwọn kò fàrùn sá káàkiri igi àtòkúta ọmọ ẹjẹrìí pé a kẹfẹrí nìyẹn wá wòbí tó sápamọ́ sí o ya Abdullah ya Muslim ìwọ ẹrú sìn Ọlọ́run ọba ìwọ mùsùlùmí wá wo kẹfẹrí bí tó sápamọ́ sí but nígbà yẹn mùsùlùmí ó ti di mùsùlùmí hakiki yóò ti di Abdullah haqqan ẹrú Ọlọ́run ọba lóòdodo tí ò sí nǹkan kan àfọwọ́ adẹ́dàá Allah subhanahu wa ta'ala àyè sọ pé torí wípé gbogbo nǹkan dàrú káwa máa ṣe báwọn èèyàn ṣe ń ṣe rárá téèyàn bá ń sọ báwọn ó ti sọ identity rẹ̀ nù ńgbà tí nǹkan bá dàrú nǹkan lẹ́ẹ̀fì bẹ́ẹ̀ ṣe jẹ́ ní ti dáadáa lẹ́ẹ̀fì hàn kọ́lọ́ ma ṣàfihàn wá ṣe eléyìí pàtàkì ní gbogbo ìgbà kéèyàn máa jẹ́ kí ẹ̀rí ọkàn jẹun lórí rẹ̀ àmọ́ ọ̀yà sọ yìí pé àwọn rí pé a ti fẹ́ bọ́ sí bab lórí ọ̀rọ̀ àsọ́ọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ lórí wípé kádúró déédéé lórí ntí àwọn gbà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam but ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn àwọn àsìkò tá a filẹ̀ fún àwọn ìbéèrè pé kò tó àwọn nǹkan pọ̀ tóyìn bá wọn jà ní inú tá a fi dé halqa láti lé àwọn arú nǹkan báwọn là ń tíráì láti yanjú káwọn èèyàn tó dé gan àwọn arú nǹkan báwọn ní abáṣàtẹ ni eh, ẹjẹ akókó gba máìkì kẹkókó mo ní ah, àwọn èèyàn ọ̀pọ̀ àwọn tí wọ́n yìí wà níjókòó ju bíi mẹ́wàá lọ tábà ní ká ṣèyàn àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn nǹkan ọ́ àníráyè bára wa sọ̀rọ̀ dáadáa a ò pé káfààyè lẹ̀ àwọn béèrè kọ̀ọ̀kan kéékèèjì kí làwọn afa sọ lórí ẹ̀ ká lè bá a yanjú rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún gbàgbọ́ wa kó má bàa ìmánì wa jẹ́ kó ká jèrè rẹ̀ láyé ń bí nínú sàárè àti gbàgbàjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama torí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé innal imana la yakhluq min jawfi ahadikum kama yakhluqu thawb fasalu Allah an yujaddida al-imana fi qulubikum aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam imani ìgbàgbọ́ ìmà fààyà nígbà èèyàn bá ṣe ṣe máa fààyà mọ́yàn láyà lọ́rùn tí kẹ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ń gbogbo wa ní pé kí Allah subhanahu wa ta'ala kọ́ máa ṣe iman ìgbàgbọ́ lọ́tún lọ́tún lọ́tún sínú gbáyà yín ní gbogbo wa kọ́lọ́n bá musa ṣe bẹ́ẹ̀ fún wa Khadija salamu alaykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n ní kí ni ìtumọ̀ wípé kí obìnrin tí ń ṣe nǹkan oṣù kó máa fọwọ́ kan mushaf wọ́n tún wá fi kún wípé kí tiẹ̀ là ń pè ní mushaf èyí jẹ́ ibi àkọ́kọ́. mushaf ni alukurani kiri tírà ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ọ ọ̀rọ̀ rẹ̀ tá a kọ sílẹ̀ jumhur àwọn afa tí wọ́n dúólé lórí ni wípé obìnrin tí ń bá ṣe nǹkan oṣù tàbí ẹni tí ò bá ní àlùwàlá kó má gbé quran tàbí ibi tí àyà quran bá wà but ó lè kà á kílẹ̀ rí wọn ẹ̀rí wọn ni wípé hadith wa tó sọ pé la yamassul quran aw la yamassul mushaf illa tahir. ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ ni tọ́ba tọ́ba ma. àwọn tí wọ́n ń sọ pé nínú àwọn afáàtàn sọ pé eléyìí ò tó lẹ́rìí ìdí méjì ni ọ̀rọ̀ wọn dálé àkọ́kọ́ òní wípé hadith mursal ni kí ni tuma hadith tá a bá sọ pé wà mursal sàábé kan ló sọ ẹ tábìí ẹni tí o bá sàábé láyé ní jẹ tábìí náà sọlọ́sọ́nàlá jẹ́lákùnlá kẹ́ ẹni tí o bá òjíṣẹ́ lásìláàlá ọ̀sálàmù láyé ní jẹ tábìí èyí ò ní wípé ẹni tó tẹ̀lé àwọn sàábé ń ta fẹ́ sọ ni ẹni àwọn sàábé àwọn sàábé làwọn tó jẹ́ pé ẹni tó bójìṣẹ́ lọ́sàn àṣálàm ló gbà tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ mùsùlùmí ó kú sínú islam ẹlẹ́yìn ló sàhábì tó bá bójìṣẹ́ lọ́sàn àṣálàm ló gbà tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí ò rójìṣẹ́ lọ́sàn àṣálàm àní kakún sàbẹ̀ ó ní uh, wẹ́ẹ́sì kọ́rní ló fi jẹ́ wípé kìí ṣe sàbí tabi'in òjíṣẹ́ lásìlá àṣìlám ní afdọ́lù tabi'in Uwais Qarn ẹni tó lọ́lá jù nínú àwọn tabi'in òun ni Uwais Qarn èyí ni wípé kí ni dì ó gbọ́rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlám ó gbàgbọ́ ó kú sórí ìgbàgbọ́ ṣùgbọ́n kò rójíṣẹ́ lásìlá àṣìlám sójú torí pé ń tọ́jú òbí rẹ̀ kò ráàyè yọjú sí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam so tábìín in kìí sáré ẹni tó bá jẹ́ pé tábìín ni wọ́n lè tọ́ yẹ pé ó ráwọn sáré òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọgbẹ́sìn mùsùlùmí kò rójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá sọ̀rọ̀ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ báyìí. gáàpù ti wà tá a bá sọ wípé ẹ ó bọ́yọ́ gbọ́ lẹ́nu sàábé kan ni bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ ó lè má jẹ́ pé ẹnu sàábé ló ti gbọ́ ó lè gbọ́ lẹ́nu àwọn tábì ìtọ́pọ̀ àwọn oríṣiríṣi báwọn náà tọ́dẹ̀ jẹ́ pé wọ́n ṣe sàábé wọ́n dẹ̀ lè má lẹ́sẹ̀ ńlẹ̀ nínú májẹ̀mú tá a fi gba ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sàlá lọ́sàlá nínú àwọn májẹ̀mú yẹn ó ní adopt wal adala kí èèyàn kóye rẹ̀ pé débi wípé gbogbo ń tó bá gbọ́ ó lè gbà á ó lè pé padà láì jẹ́ wípé yóò fi kànbọ̀ kan yóò dẹ̀ gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe gbà á. àdáadáa àkídà rẹ̀ pé èèyàn rẹ̀ ni ó jẹun kánú ó jẹ́yàn dáadáa àmọ́lẹ́ni rẹ̀. ní gbogbo ọ̀nà tọ́kan nínú níta kàkálẹ̀ báyìí lè yingi ó lè má jẹ́ tí bàjẹ́ kọjá wípé ńgbà tó gbó fẹ́ máa dé kí bí aran bí aran fẹ́ máa wọ ọ̀rọ̀ ntọ́ sọ tẹ́lẹ̀ kó sọ pé sí mo sọ tí ìbá ṣe pé ó ti ní ọ̀rọ̀ lè dojú rú ma lọ nítorí eléyìí ni àwọn àfáà àwọn ẹ̀rù jẹjẹ tí Allah subhanahu wa ta'ala tó fi sọ Qur'an àwọn àfáà la hadith tó àwọn gan ni wọ́n ń pè ní ahlul Qur'an wọ́n ṣe ìgbìyànjú tọ́pọ̀ láti fi kó ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àti gbígbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àti jíjọ́ wá ńgbà wọn wá jọ tán wọ́n wá gbé sí ìpele ìpele ìpele àwọn kan wà nínú ẹgbà wa tá a gbà wá a sọ pé nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú ọgbà wa tí wọ́n gbà wá tó jẹ́ wípé àwọn tí wọ́n gbà wọ́n pé tán wọ́n yanjú wọ́n dúró déédéé wọ́n jẹ́ níire àwọn bíi Imam Malik rahimahullah rahmatan wasi'a Ibn Ma'i aliyu al-madini imaamu bukhari ibn mubarak rahimahullah rahmatan wasa wọn pọ̀ báwọn tọ́jà yìí pé tí wọ́n bá fẹ́ tẹ́sítì wọn wò lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé wọ́n dojú rẹ̀ rú kẹ́ fi wò wò bóyá wọn ò lè ṣàwọn sọ́tọ̀ ibi tí wọ́n bá ti kó báwọn imaamu bukhari rahimahullah rahmatan wasa sọ pé rárá lágbájá ò lè sọ pé lágbájá sọ pé torí pé lágbájá ò bá lágbájá láyé ẹni tó lè sọ ni wípé lágbájá sọ báyìí sọ báyìí yóò dẹ̀ gbọ́n yóò yẹn jù ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ ẹ̀bùn ni ọlọ́run fi wọ́n sọ ẹ̀sìn rẹ̀ ó fi wọ́n sọ Qur'an ní imaamu ahmed umar ambal ló fi sọ yìí pé ahlul hadith àwọn àfáà báyìí là ń pè ní àwọn àfáà aládìsí ahlul Qur'an àwọn gan la àfáà Qur'an àwọn ni wọ́n ń sọ Qur'an hum ahlullah àwọn ni àwọn ni ìyẹn ọlọ́run ọba lórílẹ̀ ẹ̀ńtọ́ ha Quran sórí Quran la máa ń pè àwọn yìí kí ló jíjìn láti àṣìlá àti sọ̀rọ̀ ni afdal munafiki umeti oní Quran wa ọ̀gọ́dọ̀ àwọn munafiki àlùmọ̀ ẹ̀ oní àwọn tí ha Quran sórí nítorí pé tajwidi wọn ni wọ́n máa àmúlò rẹ̀ wọn níbi kíta ohun yẹn ní ọ̀gọ̀rọ̀ ọmọ tẹ̀bàtì lọ́wọ́ bọ̀ tí ó jẹ́ ìta bá ha kọ́ kó jẹ́ pé àfìsìn ọba adéda Allah subhanahu wa ta'ala nìkan ni bó ṣe fẹ́ràn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam káwa náà fi lè jẹ́ bàjẹ́ ahàlùlọ́. now látara bẹ́ẹ̀ hadith tó wà mursal wọn lè da'if àyàfi idha talaqatil umma bil qabul tí ẹnu umma yìí bá papọ̀ yìí pé rárá ọ wà lóòótọ́ tí wọ́n jẹ́rìí síbẹ̀ wọ́n ní hadith yìí tó sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan Qur'an àyàfẹ́ni tí ó bá mọ̀ yìí wọ́n ní irú rẹ̀ ní hadith bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí á jẹyọ ta ni tọ́hìr ẹni tó mọ́ bò torí pé olùgbàgbọ́ òdodo kìí ṣẹni tí ó jẹ̀gbìn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tó pọ̀ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa ò ní pé ẹni tí èyí bá ṣe pé ó wà nínú mọ́tótó ó ní àlùwàlá tàbí ó kìí ṣe ni tí ó wà nínú àlùwàlá dájúdájú ẹni tó bá ń ṣe nǹkan oṣù lè lálùwàlá àlùwàlá ló lè ṣe ẹni tó bá ní junub tàbí ẹni tó bá ń ṣe tó bá tí ẹ̀jẹ̀ bímọ bá wà fún kò lè lálùwàlá ipe kókóra ró fún ìfọwọ́ gbé Qur'an ṣùgbọ́n ó lè kà èyí ọ̀rọ̀ àwọn jumhur but àwọn afáà tí wọ́n jẹun kánú pọ̀ tí wọ́n sọ pé rárá ẹ̀rí yẹn ò fẹsẹ̀ múlẹ̀ tó anybody ló lè gbé Quran at any time tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ó láwọn àdá. jazakumullahu khairan. wọ́n tẹ́ wọn jazakumullahu khairan. naam ìbéèrè kejì wọ́n ní what is your take on greeting someone happy birthday without celebrating? just calling the person and praying for him or her on his or her birthday? Certainly, there is no evidence for it. Birthday celebration has no evidence in the Sunnah. Rather, it is imitation of those who are other than the Muslims. And as we know, imitating what is not Islamic culture is bid'ah. So it is better to abstain from such practices. Uh, even some issues of ibadah which uh, there is no any categorical evidence that shows us how to greet there. If you do it, it's bid'ah. Like now you say, Juma Mubarak. There is no any evidence in Sunnah that says that on the Juma you now say Juma Mubarak. Or you say Ramadan is a month which is highly meritorious and uh, a month of grace, a month of uh, supplication and the closeness to Almighty Allah. But it is not in the Sunnah to say Ramadan Kareem is not Sunnah. Uh-huh. You know, what the Prophet ﷺ used to say is, Atakum Ramadan Sharan Mubarak. Ramadan has come to you, the month of blessing. That is, seek the blessing of Almighty Allah as much as possible in it by not you know, wasting your night, your days, and uh, your time. You know, you try as much as possible, be full of glorification of Almighty Allah subhanahu wa ta'ala, nawafil in the night, recitation of the Quran, because it is the month of Quran. When the Prophet sallallahu alaihi wasallam said, ألستم تشهدون أن إله إلا الله وأني رسول الله قالوا بلى Don't you bear witness that there is no being worthy of worship other than Allah and that I am the prophet, messenger of Allah subhanahu wa ta'ala? They say yes. Then you say, Abshiru. This is good tidings for you. إن هذا القرآن سبب يعني في رواية أخرى الحبل الممدود من السماء إلى الأرض This Quran is a rope of Allah which he has thrown down from the heaven down to us on the surface of the heart. طرفه wa tarfuhu part of it one end of it is in the hand of Almighty Allah subhanahu wa ta'ala and the other end is in your hands all you believers فتمسكوا به hold fast to Quran بماذا بالقراءة recite it, do tadabbur on it, wake up in the night to recite it, you know, internalize it, repeat it as much as possible, you know, supplicate so much with it. Inshallah al-Kareem, when we start our talk on Ramadan, we, we try to give some guidelines on how to benefit within a, a short period of time with the recitation of Quran. May Allah subhanahu wa ta'ala make it easy. Such that you know, inshallah, as you put some of these etiquettes into practice, you get spiritually invigorated very fast. The way our righteous predecessors were. Then the Prophet said, Hold fast to it. وَلَن تَهْلِكُوا وَلَن تَدِلُّوا وَلَن تَدِلُّوا ma tamassaktum bihi abada sallam. You will never be destroyed and you will never go astray in as long as you hold firm to Quran. How do we hold? Firm to Quran. The way the companions of the Prophet ﷺ were. Most of the companions of the Prophet ﷺ finish Quran once in a week most of them. There are very few of them who finish recitation of Quran once in three days. But most of them is once in a week. If you can't do that, let's maybe once in 10 days, or once in 14 days, or once in 15 days, or once in 20, once in a month. Don't let it be less than once in 40 days as much as possible. Struggle to make that. Because the Prophet ﷺ said, Ta'ahadu bil Quran. Make it convenient with Quran. It's very important when you are reciting it and you are reflecting on it and you are using it as a means of, you know, solution to your problems. Allah subhanahu wa ta'ala get you gets you spiritually transformed fast. When you are so transformed, your body gets attuned to the ways of Almighty Allah subhanahu wa ta'ala. And, uh, you know, your system become, you know, Im- imbued with a very strong antivirus. When anything contrary to the ways of Almighty Allah and the sunnah of the Prophet ﷺ is about in, to enter your system, what happens? It blocks it away and you become highly transformed. It's very important. That's what happened to the companions of the Prophet ﷺ and those who followed after them. And that is why Allah subhanahu wa ta'ala, you know, made things very easy for them. Because Allah subhanahu wa ta'ala said, وَلَوْ أَنَّ هَذَا الْقُرَى تَقَوْا آمَنُوا ثُمَّ اتَّقَوْا لفتحنا عليهم من السماء if the people of the community if they really believe and fear Allah subhanahu wa ta'ala by practicing what Allah subhanahu wa ta'ala has revealed in the Quran the way the Prophet sallallahu alaihi wasallam explained it how oh, will we open to them the, our blessing from the heavens. And uh, things will be very easy for them. Allah subhanahu wa ta'ala says, وَأَلَّوْ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ أَنْغَدَقَ." If they had been very firm and dutifully committed to the path of Almighty Allah subhanahu wa ta'ala without cutting corners we will have made this life a rosy existence for them. That is it. It's very important. So, uh, recitation of Quran is very important. Uh, ablution with it or without it, you can do that. But uh, in touching Quran, if you, you know, do it with ablution, it's better. But uh, you can do it without ablution. May Allah make it easy for us. Hmm. Nti ìgbésí ayé wa gan gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn kí n lọ dálé lórí. Ká wá mú ìmọ̀ yìí ká mú lò. Ká wá pèpè sídìí ìmọ̀ yìí. Ká má dákẹ́ pé torí bá ti ń ṣe é ó ti parí nù rárá a gbọ́dọ̀ pè é pèsè tí ó bá ti di pé à tàbá ń pèpè ìdààmú oríṣiríṣi òde àyídà láti inú ilé tàbí láti ta so a gbọ́dọ̀ mùsùlù mọ́sálẹ̀ ọmọ ìyá wa kan lóbìnrin ó múra ìmúra mùsùlùmí ó wà ń wa mọ́tò lọ ó ní láti lọ gbọ́ bùkátà kan tàbí kejì torí báwọn ọlọ́pàá rí ní inú hijab. No wọ́n dá dúró ọlọ́pàá yẹn ṣe mùsùlùmí because ordinarily tó bá yẹ pé mùsùlùmí ni wọ́n pé wọ́n ti rí inú ìjà wọn sọ pé ah alájà who are you ó ní who am I báwo lè ṣe lè stop ní kẹ́kọ̀ọ́ máa bí mi lè pè who am I okay I'm a Nigerian no wọ́n ní reveal your identity wọ́n ní I'm doctor so so so wọ́n ní ọ̀dà máa lọ subhanallah. so tí ì bá ṣe pé ó jẹ́ doctor medical doctor ó yọ id card ẹ lọ so ó ti dáná nù torí pé ó múra ó múra mùsùlùmí subhanallah taniya kò tí lọ kò tí jìnnà àwọn road safety wọ́n dá dúró wọ́n ní láńsẹ̀nsì ẹ̀dá wọ́n ní láńsẹ̀nsì wọn ok wọ́n ní ẹ ló bẹ́ẹ̀tì wọ́n ní mo bẹ́ẹ̀tì àmì bẹ́ẹ̀tì lílo ìṣe ń tọ́ yẹ kó fọ́yàn kó yí ojú ọmọ lè rí wọ́n ní ọ̀dẹ̀ ń tẹ́ gbé ò lọ ẹnìyẹn náà ní bẹ́ẹ̀tì mi ni ọ̀dà táyà yín ní problem ọlọ́run ṣe ẹ̀rá ni ó ní fire extinguisher yín ọlọ́run ní wọ́n á máa tí wọ́n ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàkọ fún yín pé òun ò lo belt ẹgbà ẹ má ẹ má release ẹ má release license fún wọn ẹ kọ pé wọn ẹnì kejì ń sọ pé but ó lo belt náà but wọn lo belt náà ẹ ṣàkọ fún wọn lẹ́yìn náà mo tẹ́jọ́ bá kò jù báyìí náà lọ ok wọ́n ní bí ibà ṣe ti Islam ìgbájú lòun bá kọ́kọ́ fún wọn bẹ́ẹ̀ náà but tí ìbá ti ti sùúrù ah, ẹ̀ka.